جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 àti àwọn ará ilé ànábí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábí sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà àkí gbogbo àwa jama musulmi tí wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí ilé tí a ń bá lọ ní ìbámu sí manhajú ahli sunnati wal jama'a ìlànà ahli sunnati wal jama'a tí wọ́n ma fi ń ṣe ìpèpè sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala òun ni kí a sàlàyé àwọn aburú fún àwọn èèyàn bákanáà àwọn tí wọ́n ń fún aburú káàkiri àwọn tí wọ́n ń pèpè sí aburú àwọn aláburú ká sì àlàyé wọn fáwọn èèyàn ká má dákẹ́ lórí wọn nítorí kí ẹni tí ó bá ń wá ojú ọ̀nà tó dẹ̀ fẹ́ là nítorí kí wọ́n lè bá là ilé báyìí ni manhajjú alì sunnati wal jama'a wọn ló fi yàtọ̀ sí manhajjú àwọn al-ikhwanul muslimun kí lọ́n pè ní manhaj òun náà ni ìlànà tí alì sunnati wal jama'a fi ń sí ẹ̀sìn ilé ló fi yàtọ̀ sí ìlànà tí àwọn al-ikhwanul táwọn fi ń sí ẹ̀sìn ilé tó yẹ pé insha Allahul Karim a padà máa mẹ́nubà nígbàtí a bá sún síwájú díẹ̀ láìpẹ́ insha Allah wípé nínú ìlànà tí Ahlus Sunnah wal Jama'a tí wọ́n máa ń rìn láti fi ṣe ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tí brotherhood tó fi yàtọ̀ sí wọn òun náà ni pé alìsúnnà tó jama'a wọ́n máa ń sàlàyé àwọn èèyàn wọ́n máa sàlàyé àwọn èèyàn báwo làwọn èèyàn ṣe rí wọ́n máa sàlàyé rẹ̀ nítorí kí wọ́n má bàa kó àwọn èèyàn sínà ilé báyìí rẹ̀ almanhajul ilahi arọ̀bánini annabawi ìlànà tí ọlọ́run bá tànẹ́bì sallallahu alaihi wasallam ní eléyìí báyìí tí kò sí iyèméjì ń bẹ gẹ́gẹ́ bí ó ṣe wá ní al-Qur'anul Karim bákaná tí àkọọ́lẹ̀ wá nínú súnnà tànẹ́bì sallallahu alaihi wasallam láì ní gbarawa lásìkò a tẹ̀síwájú lórí àwọn al-Ikhwanul àwọn Muslim Brotherhoods báwo ni wọ́n ṣe ń ṣe ìrìnàjò ẹgbẹ́ yìí báwo ni wọ́n ṣe ń bá lọ ilé tí a jóró sí gbẹ̀yìn òun náà ni pé àwọn al-Ikhwanul dára nǹkan ma fi ń dá wọn ma òun náà ni kí wọ́n wá ambitious lórí politics kí wọ́n ní ojú kòkòrò sí àti ṣe òṣèlú pẹ̀lú gbogbo ọ̀nà nítorí pé kíni nítorí àti máa wá agbára àti darí ìlú eléyìí báyìí òun ni ó jẹ́ èròǹgbà àwọn tó ga jùlọ eléyìí tí wọ́n fi yàtọ̀ sí àwọn tí wọ́n rí ojú ọ̀nà sàlàfíyà tí bá bí wá lérí ń sin pé àwọn sàlàfíyà kí làwọn máa ń sàkólé kan rẹ̀ jùlọ pọ̀rọ̀kí gbogbo ẹnikẹ́ni tó bá gbójú ọ̀nà tó bá gbọ́ àgbọ́yé dáẹwà sàlàfíyà yóò ní tọ́mọ́ ń sàkólé kan rẹ̀ jùlọ òun náà ni at-tawhid àbí àwọn sàlàfù as-salih bẹ̀rẹ̀ látorí nǹkan tó máa ń sàkólé kan rẹ̀ òun náà ni báwo ni wọ́n jẹ fẹ́ ṣe àlàyé ìjọkànsọ Ọlọ́run Ọba fáwọn èèyàn ìgbàgbọ́ yé tawhid ìjọkànsọ Ọlọ́run òun náà ni wọ́n máa ń sàkólé kan rẹ̀ bẹ̀tàwà lè ṣíwánù muslimun àwọn òkè ń sàkólé kan ilé báyìí ní táwọn máa ń sàkólé kan òun náà ni báwo la àwọn báwo la mùsùlùmí ṣe fẹ́ láti fẹ́ rúùlù láti fẹ́ máa darí àwọn èèyàn báwo ni àwa mùsùlùmí ṣe fẹ́ máa ṣe ìjọba nǹkan táwọn al-Ikhwan Muslimun táwọn ọmọ ń lé nìyẹn tó sì pàtàkì lọ́dọ̀ wọn eléyìí báyìí ó fà á débi wípé wọ́n máa máa fẹ́ ṣe ìṣìdáṣù wọ́n máa máa fẹ́ ṣe àdádálẹ̀ tàwíìdù ẹlẹ́ẹ̀kẹrin ilé tápẹ̀ ní tàwíìdù al-Hakimiyya tawhidu alhakimiyya gbogbo ẹni tẹ́ bá ti ń gbọ́ tó bá ti ń di teqiz tó bá ti ń centralize tó bá ti ń stẹ̀ǹpẹ̀lẹ̀ ma ọ̀rọ̀ alhakimiyya alhakimiyya gẹ́gẹ́ bí Sayyid Qutb Hassanul Banna bí wọ́n ṣe tẹ̀ǹpẹ̀lẹ̀ máa tó sì jẹ́ sí gbogbo gbésí ayé wọn lórí hakimiyya báwo ni a ṣe dájọ́ báwo la ṣe gbàjọba báwo la ṣe gbàjọba tẹ́ bá ti gbóhun ló pọ̀ jù nínú ìgbésí ayé rẹ̀ agbára agbára báwo la mùsùlùmí ó ṣe lágbára àwa mùsùlùmí lẹ àwa mùsùlùmí lẹ tó yẹ pé in tó mọ́ ń pèpè sí nìyẹn àti pé ìròrí tó mọ́ fi ń báwọn èèyàn sọ̀rọ̀ nìyẹn gbogbo àkígbà tẹ́ bá ti wà pẹ̀lú ẹ̀ àwa mùsùlùmí àti ẹ̀wà lẹ púpọ̀ àti ẹ̀wà ń jìyà púpọ̀ kò ní wo pé àwùjọ yìí ó mẹ́hẹ tàwíìdù ṣe ṣe kí ni ó ṣe mẹ́hẹ láwùjọ yìí báyìí ẹ̀ báwọn èèyàn ṣe ṣe ṣírkì bọ́yí ń ṣẹbọ ẹ̀rí báwọn èèyàn ṣe ń ṣe bídá ẹ̀rí báwọn èèyàn ṣe ń ṣe lọ́wọ́ bá gbogbo eléyìí báyìí rèé lára àìdúró déédéé lórí tàwíìdù ni ó ń bẹ́nu ẹ̀ tó bá tàwíìdù jẹ́ yanyan ó dẹ̀ ń bẹ́nu ẹ̀ tó dé tàwíìdù kù gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá àìsí àìṣe tàkíkù ta'ala nínú kitabu tàwíìdì wọn odidi báàbù kan náà sọ yí pé man haqqaqa tawhida dakhala aljannata bighayri hisab man haqqaqa tawhida dakhala aljannata bighayri hisab nínú kitabu tawhid ó ní kí gbogbo tó bá actualize tawhid ìmọ̀ Ọlọ́run ọba tó bá gbọ́ yé tó sì dòdòdó nínú ìgbésí ayé rẹ̀ tó dẹ̀ dòótọ́ nínú sẹ̀mí ayé rẹ̀ dakhala aljannata bighayri hisab irú ẹni báyìí yóò wà aljanna láìsí sírò so nǹkan táwọn ànábì Ọlọ́run bá àti gbogbo àwọn salaful umma àtàwọn tí wọ́n rìn lànà wọn nǹkan táwọn mójú táwọn mọ́ mójú ní gbogbo gbà òun náà ni tahqiqu at-tawhid báwo la ṣe fẹ́ actualize tawhid nínú gbésí ayé àwọn èèyàn báwo la ṣe fẹ́ sọ tawhid di òdodo ìmọ̀ Ọlọ́run bá lọ́kan àwọn yóò gbọ́ yé wallahi wallahi yìí ẹ̀rí pé ìmọ́lọ́nlọ́kan ìmọ́lọ́nlọ́kan àwọn yọmọ̀ rò pé ah, ìmọ́lọ́nlọ́kan gbogbo anáà lámà pọ́kàn ṣe lọ́lọ́wọ́ bá eré ìkọ́ là ń sọ ilé ìkọ́ ìmọ́lọ́wọ́ bá lọ́kan nínú àwọn iṣẹ́ wa nínú àwọn orúkọ àtàwọn òròyìn Ọlọ́run bá àti nínú àwọn sí Ọlọ́run bá ká má gbé nǹkan yìí tó mójútó kìí ṣe ọ̀rọ̀ pé àwọn mùsùlùmí alẹ́ ìyà ń jẹwa báwọlá ìfẹ́ gbagbára àwọn al-ikhwan muslimun agbára òun náà ni àwọn ọmọ mojito kódà gan rí ibi tí wọ́n ká ọ̀rọ̀ tawhidu kúndé àwọn ọ̀rọ̀ tí ó tako tawhid ó máa ń jáde látọ̀dọ̀ wọn ilé tá padà mú àwọn ẹ̀rí lórí ẹ̀ nínú zikriyat la mudhakirat títí Hasan al-Banna insha Allah a sì ń padà bọ̀ wábẹ̀ insha Allah ẹjá ma bá lọ díẹ̀ díẹ̀ mo ti sàlàyé fún wa wípé ní ọdún 1942 Hasan al-Banna ó gbé àpótí ìgbò pé òun fẹ́ di òun fẹ́ jẹ pírẹsidẹ́ntì nígbà yẹn ó jáde fún ìdíje fún ipò ààrẹ ilẹ̀ misro ní ọdún 1942 mo dẹ̀ ti sọ kí ló ṣẹlẹ̀ fún wa nígbà yẹn bàtọ́ wá tó di ọdún 1944 ọdún 1944 ọdún méjì lẹ́yìn gbà yẹn rashaha nafsahu marratan ukhra Hassan al-Banna tún nominate ara ẹ̀ ó tún jáde láti tún fi ìfẹ́ hàn pé òun fẹ́ tún dìgbò lẹ́ẹ̀kan sí i فطلب منه أحمد ماهر التنازل عن الترشيح لاسكو يري أحمد ماهر هو ريكويست ó béèrè látọ̀dọ̀ Hassan al-Banna pé kó step down kó sọ̀kalẹ̀ kúrò níbi èròǹgbà rẹ̀ pé òun fẹ́ di ààrẹ ẹgẹ́ bí ó ṣe ṣe lákọ̀ọ́kọ́ tí an Basha tó ní kó tànà zala yẹn ní 1944 Ahmad Mahir òun ló sọ fún pé kó tanazala pé kí ó step down nítorí pé li'anna al-balada kanat muqbilatan li'anna al harbi nítorí pé lásìkò yìí a ìlú Egypt wọ́n fẹ́ sí wọ́n fẹ́ dájúkọ ogun nígbà yẹn ṣe rí Ahmad Mahir tán sọ yìí lásìkò tán wí yìí ó ní àdéhùn pẹ̀lú àwọn al-ingilis pẹ̀lú àwọn britain ó ní àdéhùn pẹ̀lú wọn nígbà yẹn ó gbé àdéhùn pẹ̀lú wọn wípé àwọn àti àwọn ìjọba britain àwọn ó dìjọ gbógun ti àwọn al-alman àwọn ìjọba germany àwọn germany àwọn fẹ́ gbógun ti wọn gbà yẹn nítorí pé àwọn germany gbà yẹn wọ́n da egypt láàmú kò yí bá yín sìn láti ṣe kí ni o láti colonize láti colonize Egypt àbí wọ́n ń gbìyànjú lórí báwo làwọn ó ṣe máa darí ilẹ̀ Egypt mọ́ ẹ̀ so ẹni tá ń pè ní Ahmed Mahir yìí ó wá ní ìfẹnukò pẹ̀lú àwọn Britain pé káwọn jọ gbógun ti àwọn Germany so àsìkò yìí rẹ̀ ẹ̀rí pé wọ́n prepare Ahmed Mahir o ń prepare pẹ̀lú ìjọba Britain nígbà yẹn láti wage war against àwọn Germany ẹ̀rí pé tẹbáwo bá yẹn sìn ẹ̀rí pé wọ́n fèsì pé wọ́n fẹ́ jagun gbà yẹn 1944 yẹn ìgbà yẹn ọlọ́pàá ni Ahmed Mahir ló fi sọ fún Hassan al-Banna wípé kó sì ẹ̀kọ́kọ́ step down náà lórí ambition rẹ̀ lórí èròǹgbà rẹ̀ pé òun fẹ́ jáde fún ìdìgbò àìtó ààrẹ yìí náà ṣùgbọ́n Hassan al-Banna àti àwọn al-Ikhwan muslimun wọn ò yọnú sí nǹkan tí Ahmad Mahir tó sọ yìí wọ́n yarí Hassan al-Banna yari pé òun ní step pé òun máa contest náà ni pé òun máa díje náà ni fún ipò ààrẹ وسقط في الانتخابات التي كان يتوافد عليها الإخوان في جميع البلاد حسن البنا، banna ó insist kó ń fẹ́ contest náà ni ó dẹ̀ contest ṣùgbọ́n kò wọlé kò wọlé níbi ìdìgbò yìí ṣe nígbà tán fẹ́ dìgbò yẹn gbogbo àwọn ìkwánù lágbàáyé ó ní wọ́n wá sí Egypt ìgbà yẹn láti lè dìgbò fún Hassan al-Banna kí kó lè bá dépò ààrẹ nígbà yẹn ṣùgbọ́n níbi ìdìbò yẹn Hassan Banna fìdí jálẹ̀ kò kò wọlé eléyìí báyìí ìgbà tó ṣẹlẹ̀ láwọn al-Ikhwan Muslimun ni wọ́n ṣe wá pinnu wípé àwọn máa pa Ahmad Mahir ni lẹ́yìn ìṣẹ̀lẹ̀ táwí àwọn al-Ikhwan Muslimun wọ́n pinnu wọ́n dẹ̀ di ẹ̀mí ara wọn lámúrí wípé nǹkan tó kù ní pé àwọn máa pa Ahmed Mahir ni wọ́n dẹ̀ sí àwọn wọ́n prepare gan gẹ́gẹ́ bí ìlànà wọn wọ́n gbé oríṣiríṣi àwọn ọ̀nà tó perfect kalẹ̀ láti execute uh, Ahmed Mahir so wọ́n dẹ̀ ti prepare wípé tí nǹkan yẹn bá ti lè ṣẹlẹ̀ tán wọ́n mọ̀ pé wàhálà ó ṣẹlẹ̀ ń lù àwọn jáde àwọn sá lọ naam lótìtọ́ wọ́n pa Ahmed Mahir wọ́n pa Ahmed Mahir naam nígbà yẹn rèé wàhálà ṣẹlẹ̀ nínú ìlú nínú àwọn tí wọ́n kẹfí sí ń gbà lára àwọn al-Ikhwan muslimun wípé wọ́n ṣiṣẹ́ yẹn iṣẹ́ pípa Ahmed Mahir yẹn ó ní ọ̀dọ́ kan nínú àwọn ọ̀dọ́ nígbà yẹn àtẹ́ pé wà nínú alhizbul watani orúkọ rẹ̀ a máa jẹ́ mahmud al-aisawi mahmud al-aisawi mahmud al-aisawi yìí nínú àwọn al-ikhwanu ló wà ṣe bá nísìn so ó sì jẹ́ ìkan nínú àwọn alhizbul watani so ibà nísìn àwọn hezbo ọmọ ìlú àwọn ẹgbẹ́ ọmọ ìlú ó jẹ́ kan lára wọn so ó sì wà nínú àwọn Ikhwanul Muslimun so ó wà nínú àwọn tí wọ́n kẹfin sí pé ó ṣiṣẹ́ yìí bá tó wá di 1945 al-Ikhwanul Muslimun wọ́n wá sí muzahara kan nílẹ̀ Egypt ní 1945 wọ́n ṣe protest kan tó tóbi gan eh qama al-Ikhwanu bi muzaharatin kabiratin wọ́n ṣe mọ̀lọ́hárọ̀ wọ́n ṣe protest kan tó tóbi tó ní agbára kan nílẹ̀ Egypt ní 1945 kí lè rúngbà wọn tó wọ́n fi ṣe protest yìí èròngbà wọn yìí Mahmoud Abdul Halim ó sàlàyé rẹ̀ wípé hazu makanatil hukuma àwọn fẹ́ mi ìjọba ni pẹ̀lú protest yìí àwọn fẹ́ jẹ́ kí ìjọba mọ̀ wípé ìkwánu ti lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn dẹ̀ ti lérò àwọn dẹ̀ ti pọ̀ àwọn fẹ́ ṣẹ̀rù ba ìjọba àwọn fẹ́ mi ìjọba ẹ̀rí pé gbogbo protesta ta ma ń ṣe náà wọ́n fẹ́ fi ṣe gini wọ́n fẹ́ fi dá wàhálà lẹ́ síjọba lọ́rùn ni wọ́n fẹ́ fi ma ń jẹ́ kí ìjọba mọ̀ wípé àwọn èèyàn gbá tàwọn àbí ni wọ́n ma ń ṣe protest yẹn against the government ni àtàwọn ilé tán ṣe lọ́dọ̀ wá Nàìjíríà ní o àtàwọn ilé tán ṣe lákàkiri àgbáyé láwọn àwọn tí ma ń ṣe protest ẹ lè rí alùsùnà kan láyé kó ma ṣe wọ́de kó ma ṣe protest àwọn onímọ̀ ń ṣe àwọn Yahud Nasara àtàwọn Ikhwanul Muslimun àbí kò sí bó ṣe lè burú tó láyé kò sí bí ìlú ṣe lè burú tó bí àwọn olórí ṣe lè máa sa burú tó láyé alùsúnnà wal jamaa wọn kí ń fi ìwọ́de wọn kí fi ń kọ̀rẹ́ tàbúrú lórí ìlànà tán mẹ́ ń lò òun náà nìkan lọ bá olórí ní kọ̀kọ̀ láti ṣe wá sí fún tó bá gbọ́ alhamdulillah tí ò bá gbọ́ kò bá ń sìn wọ́n ti ṣe ojúṣe tí wọ́n tọ́ ẹ̀kan ṣe nígbàtí hajjaj bin yusuf àtàkọ̀fí tó ń dá wàhálà lẹ̀ tó ń pa àwọn èèyàn ní àsìkò rẹ̀ ní ipa tàbòsí tó dẹ̀ ń ṣe oríṣiríṣi àwọn aburú nínú islam alhajjaj bin yusuf àtàkọ̀fí ǹjẹ́ àwọn sọ̀hábà nígbàyẹn àtàwọn sálàfù nígbàyẹn sọ́ṣe mọ̀zọ́hárọ̀ wọ́n yí ṣe láyé kódà ta bá rẹ̀ nìkan tó fẹ́ tara tó fẹ́ lóhun fẹ́ yusuf ní gbangba ìtọ́ mọ́ sọ fún ni pé ṣe sùúrù ìgbàtà Nabi sallallahu alaihi wasallam sọ fún wa ní pé ta bá ti rí jáwúrú sultan ta bá ti rí àbòsí látọ̀dọ̀ àwọn aláṣẹ ká ṣe sùúrù pẹ̀lú wọn ni abẹ́kọ́ ni káàdẹ̀ máa ṣe nàṣíhà fún wọn àwọn wo ló gbé mudahara wa àwọn yahuda ti nasara àwọn al-ikhwan muslimun ti tẹ̀wọ́ gbà lọ́rọ̀ wọn tí pọ́mọ̀ ìyá ni wọ́n máa sàlàyé ń tàfi jọmọ̀ ìyá mi àpè wọ́n ní kéfèrí wallahi lọ sọ wípé wọn àwọn yahuda ti Ikhwanul Muslimun lẹ̀ ní àwọn ògbógun ti wọn àwọn òdẹ̀dá Ikhwanul Muslimun lẹ̀ láti wage war against ẹni ẹ̀sìn kankan àbẹ́ni ẹgbẹ́ kankan gbogbo ọkọ̀ wátàlà wọn fẹ́ máa jọba sí papọ̀ inshallah máa padà débẹ̀ láìpẹ́ yìí tá a bá bẹ̀rẹ̀ sí máa ka kí ni manahiju àwọn al-mursidin tí wọ́n jẹ́ instructors àwọn al-Ikhwanul àwọn olórí wọn kí láwọn mọ̀ná ìjì wọn tàbá bẹ̀rẹ̀ látorí Hassan al-Banna ma padà ká fún wátàrí àwọn ilé tí mo ń sọ yìí ẹ̀rìkì mo sọ yìí pé kéte nǹkan táwà ń he látọ̀dọ̀ ara wa àbí táà ń ṣe pé àfihàn bá wọn lóko jẹ́ tí kì bá ṣe àwọn nǹkan tó lákọọ́lẹ̀ tó dẹ̀ rinlẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn al-Ikhwan al-Muslimun náà a kí apá àwọn silently eléyìí rèé nínú ìlànà wà lè ṣíwánù muslimun tó bá rí pé ẹnìkan rí tó bá rí pé obstacle lọ jẹ́ fáwọn kí là lè pè ní Yorùbá gbòǹgbò àbí in tó lè mẹ́jẹ kíyàn rọ́nà kọjá ń pè ní obstacle so ibà nísìnyí aiq ní lárúbáwá mọ́ ń pè tó bá rí pé nǹkan yìí ló lè kọ tó yẹ sí pé wọ́n dẹ̀ rí pé nǹkan táwọn fi rọ́nà kọjá débi táwọn fẹ́ lọ́nà ni pé kí àwọn ṣe kíni káwọn mú ẹni yẹn lẹ̀ silently al-Ikhwan Muslimun ló pa pé báyìí sí al-Ikhwan Muslimun mélòó náà bá súnà tó ti pa bẹ́ẹ̀ ní Nàìjíríà ń bí ni àti láwọn ìlú tèsí Nàìjíríà Sheikh Jafar rahimallahu ta'ala nínú tá a ma pẹ̀lú bàbá yẹn ni pé èèyàn dáadáa ni wọ́n àbí mo dẹ̀ máa ń béèrè lọ́wọ́ àwọn tó gbọ́ Haúsá pété bá ń gbọ́ lẹ́kṣọ́ Sheikh Jafar ṣé ẹ máa ń gbóòrùn ìṣwánù ń torí mi ò gbá húsá tẹ̀sí so ká mọ̀ wá máa zaka ẹni tí kò yẹ ká ti tẹ́síkíyà rẹ̀ ká ń bà wá máa sàfọ̀mẹ́ tí ò yẹ ká sàfọ̀mọ́ àwọn tí mo dẹ̀ máa ń bi tí wọ́n ni abi, sàlàfíyà Sheikh Al-Albani náà rahimahullahu ta'ala àwọn àfáà méjèèjì rèé ikú wọn kò sẹ̀yìn lọ́wọ́ àwọn al-Ikhwan Muslimun ẹ̀ẹ̀bá láwọn ṣíyà náà ló pa wọn al-Ikhwan náà ni wọn àwọn ṣíyà ẹ̀ẹ̀bá láwọn Boko Haram ló pa wọn al-Ikhwan Muslimun náà ni pé bá yìí so àwọn wọn ní nǹkan yẹn bákan náà rí inú ẹgbogbo yìí ti mọ̀ wípé irú Usama bin Laden mọ́ lónìí àti Ayman al-Zawahiri naam wípé ọ̀nà yẹn náà làwọn Ikhwan Muslimun àwọn Boko Haram náà lò kìní kan bẹ wọ́n pè ní al'amaliyatul intihariya suicide bombing ká gbé bọ́m̀bù sára ká lọ fi pa ara ẹni àtàwọn èèyàn àwọn Ikhwan Muslimun lónìí ẹ lè suicide bombing abẹ́ rí láyé sálàfí suicide bombing láyé al'amaliyatul intihariya àwọn àfá àwọn bí Yusuf Qaradawi àwọn náà ni ó mọ̀ sí fatuwa fáwọn èèyàn wípé wọ́n lè ṣe bẹ́ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so lára àwọn ọ̀nà tán máa ń gbà nìyẹn ẹ má jẹ́ kí kìíní kẹyà yín lẹ́nu wípé mo ti kàrọ̀ kan rí ní ìgbà tí mo ń ká ọ̀rọ̀ nígbà tí mo ń sọ̀rọ̀ nípa Hassan al-Banna nígbà tó bẹ̀rẹ̀ sí máa alẹ̀mọ́ ìjọba Egypt sẹ́rípò padà sọ wípé tí wà sí ò bá ràn wọn àwọn olùagbára lé wọn lórí so bákan náà wọ́n máa ń lu ọ̀nà ìdìgbò ẹ má jẹ́ kó yà yín lẹ́nu àwọn tó bá gbé ìbọn nínú pé ìbọn fi bẹ̀rẹ̀ wọ́n ti kọ́kọ́ gbìyànjú ọ̀nà ìdìgbò náà kò rọrùn ni ẹ jẹ́ kí n fún yín ní hikaya kan ìgbà tí ayé Yusuf ayin Muhammad Yusuf tó jẹ́ olórí jama'atu ahli sunnati wal jihad na man pera wọn àwọn Boko Haram àwọn ìjọba ló ń kún wọn ní Boko Haram àwa èèyàn nínú ìlú la ń kún wọn ní Boko Haram àwọn sọ wípé jama'atu ahli sunnati wal jihad jama'a ahli sunnati tó tún gbé jihad ìdánlá wọn ibi jẹ́ kí máa mà wá nìyẹn èwo ni jama'atu ahli sunnati wal jihad jama'atu sunna wal jama'a wo ni ò ní jihad tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n jihad ti yìn ẹ̀yẹ ti maru jihad ti wọn jihad kádà lóru tí èsì jihad tọ́tọ́ tí ọba mẹ́jẹmú jihad mú wọn jama'atu ahli sunnati wal jihad ìgbà boko haram ìgbà tí gọ́mnà ìgbà yẹn mi ní dárúkọ gọ́mnà ìgbà tó fẹ́ ìgbà tó fẹ́ campaign nígbà yẹn eré báyìí tí mo ní ṣíbrọ̀ nípa rẹ̀ dáadáa pẹ̀lú pé mo mọ̀ tí ń ṣẹlẹ̀ nígbà yẹn dáadáa ni ìgbà tó fẹ́ campaign nígbà yẹn sẹ̀ǹpá àwọn politicians àwọn olóṣèlú wọ́n máa ń láìkí pé èèyàn tó bá kó àwọn èrò jọ wọ́n máa ń láìkí kan lọ bárò àwọn èèyàn yẹn kí wọ́n fa àwọn lójúmọ́ra nítorí àti gba èrò láti dìbò fún wọn gbogbo ẹni organization tí àwọn politicians bá rí pé ó wà crowded èrò pọ̀ ń bẹ dáadáa tí wọ́n lè wà organized tó bá dásìkò bù wọ́n máa lọ ń bá wọn bí àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ ni bí àwọn ẹgbẹ́ ọlọ́kadà ni bí àwọn ẹgbẹ́ tailor ni irú àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́ báyẹn wọ́n á lọ máa bá wọn wọ́n máa promise wọn tá bá débẹ̀ tán á ṣe nǹkan báyìí fún àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ṣe tiwa ẹ ṣe kinní kan so wọ́n máa ń sábà síbẹ̀ nígbà yẹn ẹni tó padà yìí march as governor nígbà yẹn ọlọ́ba Muhammad Yusuf àtàwọn ọmọ ìjọ rẹ̀ wípé torí wọ́n pọ̀ pé tán bá dìbò fóhun tóhun bá dé orí ìjọba òun olùsẹ̀ríà àwọn àti Muhammad Yusuf dẹjọ ní agreement wọ́n jọ sign agreement pé tó bá jẹ́ sí nǹkan tó fẹ́ sọ nǹkan tó sọpọ̀ fẹ́ ṣe nìyí tó tọ́ ààrẹ dí àti dìbò fún ọ pẹ̀lú wípé nítorí ló ṣe ìwà ṣe ìgbà yẹn wọ́n fún ní àwọn èèyàn kan wípé kí ó fi àwọn èèyàn sínú kábínẹ̀tì ìgbà yẹn nígbà yẹn àwọn boko haram ìkan náà kọmíṣánnáàsì kọmíṣánnáàsì ẹni tí mo wí nígbà yẹn ìkan ni wọ́n jẹ́ boko haram nígbà yẹn so wọ́n dìbò fún tòótọ́ ẹni yìí sì wọlé ìgbà tó wọlé tán ó di wípé àdéhùn tó bá wọn ṣe kò múṣẹ mọ́ wọ́n rán létí pé ìtàjọ́ sọ ìkàtàjọ́ sọ olóṣèlú yíwọ́ padà sí wọn ẹ̀tí ọ̀nà sáà ìgbà tí kò gbọ́ tí wọ́n mọ́ ẹni tó jẹ́ kọmíṣánná yẹn ó padà resign wọ́n padà pa kọmíṣánná yẹn náà o nígbà tí wàhálà dé o nígbà tí wàhálà àwọn boko haram bẹ̀rẹ̀ wọ́n padà pa kọmíṣánná yẹn jésù boko haram yẹn lọ́pàá bẹ̀t ẹ́ àwọn ìjọba wọ́n padà pa kọmíṣánná yẹn so ìyẹn padà resign nípa ah, ẹni yìí ò tẹ̀lé torí yẹn máa ń lọ ń bá gbogbo láti ran létí àdéhùn àwọn táwọn fi dìbò fún so kó tó wá di pé wàhálà ṣẹlẹ̀ nǹkan tó fà á tó fi mú ìkáyà yìí wá ni pé gbogbo ìkhwan oòrùn jẹ́ sí pé wọ́n kọ́kọ́ máa ń wò pé sáwọn lè gba ọ̀nà ìdìgbò wọlé náà táwọn bá gba ọ̀nà ìdìgbò gbágbára kò sí wàhálà ṣùgbọ́n tí ò bá wá work ìgbà yẹn ló di 1944 ní 1945 ni wọ́n sọ ni wọ́n plan pa Ahmed Mahir wọ́n dẹ̀ pa Ahmed Mahir nígbà yẹn nítorí pé wọ́n rí pé àwọn ti tráì ọ̀nà dìgbò lákọ̀ọ́kọ́ àwọn òrí bí àwọn ọ̀rẹ́ lọ wọ́n tráì ọ̀nà dìgbò lẹ́ẹ̀kejì Hassan Banna wọlé tí ó bá rí sí eléba ifá tó fi jẹ́ sí pé wọ́n plan láti pa Ahmed Mahir ní ọdún 1945 so wọ́n dẹ̀ pa Ahmed Mahir so mo fi ṣàlàyé ẹni tí inú àwọn tó ṣiṣẹ́ yẹn pé ìkánbẹ ọ̀dọ́ kan bẹ tó ń pè ní Mahmoud Al-Aisawi naam nígbà tó di 1945 mo sọ wípé àwọn al-Ikhwan Muslimun wọ́n ṣe muzahara wọ́n ṣe protest kan tó tóbi gan tó lágbára gan so lè tó yẹ sí pé Mahmoud Abdul Alim sọ wípé nǹkan táwọn tó fàtàwọn fi ṣe òun náà ni hazu makanati al-hukuma àwọn fẹ́ mi ìjọba kíjọba mọ̀ pé àwọn lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ìlú bákan náà wa izharu quwwati ad-da'wa àwọn fẹ́ fi agbára dáàwà hàn pé Ikhwan Muslimun dáàwà wọn ti ní impact ó ti lágbára gan nílẹ̀ Egypt kó wọ́n bẹ̀rù àwọn ṣe pọ̀ bàtọ́wádìí 1946 tó di 1946 àwọn al-Ikhwan Muslimun wọ́n ṣe kìní lọ́dún 1946 kí wọ́n ṣe ni pé wọ́n fi àwọn Qanabil wọ́n fi sí àwọn jami'u aqsamil Qahira gbogbo ìlú Qahira pátá gbogbo Cairo yanyan wọ́n fi àwọn Qanabil wọ́n fi síbẹ̀ kẹ́nà pè ní Qanabil òun náà ni ar wọ́n rí pé ní ìlú kọ̀ọ̀kan àwọn ní aṣojú tó jẹ́ pé èèyàn tó ní agbára tó le tó burú wọ́n fi ẹnì kọ̀ọ̀kan sí àwọn ìlú kọ̀ọ̀kan ní gbogbo Cairo nígbà yẹn ní 1946 kó máa jẹ́ aṣojú àwọn al-Ikhwan ní àwọn ìlú wọ̀nyí ìgbà tó wá tó bí ogún ọdún after bí 20 years lẹ́yìn dáwà Hassan al-Banna so ní ọdún 1947 precisely Hassan al-Banna ó fura ó rí wípé àgbọ́yé àwọn èèyàn nípa al-ilmiya fil jama'a nípa ìmọ̀ nípa jama'a al-ikhwan muslimun ó lẹ́gan ó ti ó ń fura pé àwọn èèyàn ò gbàgbọ́yé nǹkan tí iṣẹ́ tí ikhwan gbé lọ́wọ́ tó ìgbà yẹn ó wá ṣe majalla kan bádàrà bí isdari ba'd al-majallat al ó sì àwọn magazines kan tó àwọn magazines tó fi ń sàlàyé nípa ìmọ̀ al-ikhwan muslimun ó fẹ́ léyìí ó fẹ́ fi ó fẹ́ fi ṣe àtúnṣe sí dọ́àf ọ̀lẹ tó bá àgbọ́yé nǹkan tí ìkwánù gbé lọ́wọ́ eléyìí báyìí rẹ̀ ọ̀rọ̀ tí mo ń sọ yìí a Yusuf Qaradawi gan ó fẹ́ léyìí náà rinlẹ̀ pé bó ṣe rí tòótọ́ nìyẹn nínú tíra rẹ̀ tó pè ní Ibnul Qarya tabalọ́ka tíra Ibnul Qarya ní mujallada lákọ̀ọ́kọ́ yẹn ni pé volume 1 page 298 Yusuf Qaradawi fi rinlẹ̀ wípé ìgbà tó ní 1947 tí Hassan al-Banna tó fura wípé àgbọ́yé àwọn èèyàn nípa iṣẹ́ al-Ikhwan al-Muslimun nípa ìmọ̀ kìnkátàwà al-Ikhwan al-Muslimun so Hassan al-Banna ó sì àwọn majalati magazines kan jáde ńgbà yẹn láti fi ṣe àtúnṣe kìíní yìí gbà tó wá 1948 sàgbé 1928 náà nádálẹ̀ nádálẹ̀ di 1948 20 years gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ilẹ̀ Egypt nígbà yẹn àwọn ìwà ọ̀daràn kan ó ṣẹlẹ̀ tí àwọn Ikhwan Muslimun tí wọ́n wù nílẹ̀ Egypt nígbà yẹn ilé tó yẹ́ sí pé látara báyìí rẹ̀ àṣẹwá wá látọ̀dọ̀ olórí àṣẹwá látọ̀dọ̀ olórí a ní dáúlà annakroshi basa wípé kan tú ẹgbẹ́ ìhwánù ká pé ẹgbẹ́ ìhwánù simon àwọn ọ̀fẹ́ rí wọn ní Egypt mọ́ lórí àwọn ẹgbẹ́ yìí criminal gbà ní wọn wọ́n perpetrate àwọn evils wọ́n commit àwọn crimes wọ́n ń ṣe àwọn ìwà ọ̀daràn bí à ń pààyàn silently bí à ń kẹfàrọ̀ hukuma kama kàfàrọ̀ ìjọba eléyìí bá ìṣẹ̀lẹ̀ tó pọ̀ gan lọ́dọ̀ àwọn ìhwánù muslimun nígbà tí wọ́n pé ogún ọdún gẹ́gẹ́ eléyìí bá yìí rèé anakroshi basa báṣà annakroshi báṣà wá pàṣẹ pé kí wọ́n tú ẹgbẹ́ ìfúwánù ká tí ó bá rí sí gbogbo àwọn agbára wọn ó ní kí wọ́n bà jẹ́ so ó wá rí pé òun fúnlẹ̀ máa wọn alìfúwánù sí mún ó lé wọn jáde ìgbà yẹn ni wọ́n máa ní lásìkò ní 1948 tàwí nílẹ̀ Egypt wọn a máa pè jama'atul ikhwan muslimin jama'atul ikhwan muslimin wọn máa pè wọ́n ní aljama'atul munhalla aljama'atu almunhalla jama'a tí jọba túká ṣẹ́rí sí túká tí wọ́n tú àwọn ikhwan muslimin káyìí aburú ńláńlá ló jẹ́ ẹjẹ́ kan rá sọ ìtàn kékeré kan tó wà lábẹ́rẹ̀ ṣẹ́rí báyé tú àwọn ikhwan muslimin ká nígbà yẹn wọ́n fọ́n káàkiri oríṣiríṣi àwọn ilẹ̀ Lárúbáwá àtàwọn ilẹ̀ mùsùlùmí lágbàáyé nínú àwọn ibi tí wọ́n fọ́n ká lọ nínú ẹ̀ ní Saudi Arabia wà ìgbà yẹn Saudi Arabia wọ́n gbà wọ́n lálejò gẹ́gẹ́ bí mùsùlùmí tí wọ́n lé lù wọ́n gbà wọ́n wọlé ìgbà rẹ̀ ìjọba Saudi Arabia wá ń fún wọn ní appointment lecturing láwọn universities àti teachings láwọn láwọn kílẹ̀ ń pè láwọn secondary schools àtàwọn schools ìjọba ilé báyìí fa wàhálà gan ibi tí àwọn al-Ikhwan tẹ́ ti penetrate Saudi Arabia rí dòní babbanla wàhálà babbanla ìnira babbanla ìdàmú ni ó ń bá Saudi Arabia lórí àwọn al-Ikhwan Muslimun tán gbà lọ́jọ́ sí wọ́n penetrate débi pé tẹ́ẹ̀bá dé jami'a al-Jami'atul lónìí ní kí lẹ́ ń pè ní Madina àwọn ìkwánu tó wà ń bẹ́ ìṣe kékeré ṣẹ́rí wọn tètè rí ààyè ní aljamiatul islamiyya bẹ̀tí ní umul qura ẹ́ ní Riyadh wọ́n ráyè gan ní umul qura kò yí báyìí sí wọ́n ráyè káàkiri káàkiri bẹ́ẹ̀ so wọn tètè ráyè ní aljamiatul islamiyya ṣùgbọ́n gbà tó yá wọ́n padà ráyè ní aljamiatul islamiyya ní Madina nǹkan tó wá ń ṣe ò ní pé ìkwánù sọ fún yín pé àwọn jàmá wọn wọ́n sọ fún yín pé ẹ lọ gbìyànjú ẹ lọ ka ìwé gan ẹ gbìyànjú ẹ ka kéwú gan kẹ́ẹ̀dé ipò dùkútùrọ̀ kẹ́ẹ̀dé ipò ustaviya yẹni pé ẹdé ipò pé ẹ doctorate ẹ professorship so that yóò jẹ́ sí wípé ẹ̀yin ni ẹ máa head ẹ̀yin HOD department yìí so ibà nísìn so ẹ̀yin lẹ́sì jẹ́gẹ́ bí àgbàfà ní àwọn àyè tẹ́ bá wà àwọn náà sọ fáwọn èèyàn pé ìwọ usulul fiqh ní kó lọ ṣe ìwọ ilmul hadith ní kó lọ ṣe ìwọ lọ ṣe fiqh ìwọ lọ ṣe nǹkan bá ìwọ lọ ṣe sharia tó yíba nísìn tó bá dẹ̀ lọ ṣe ìmọ̀ yìí tó bá mustawa báyìí odé mustawa doctorate àbí ustaviya odé mustawa pé ó gba doctorate ni àbúgbà professorship so ibà nísì nítorí kí wọ́n lè ríṣẹ́ ṣe nínú ètò ẹ̀kọ́ ẹ̀yẹ́ kí n sọ kíríkà fún yín òun ló fà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra ẹ máa kódà àwọn tíra tó jáde láti mamlaka tó jáde láti Saudi Arabia ẹ máa wò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ máa gbóòrùn al-Ikhwan Muslimun bẹ́ẹ̀ nítorí pé wọ́n ráàyè níbi ètò ẹ̀kọ́ gan wọ́n ráàyè gan bí ètò ẹ̀kọ́ wọ́n rántí ìgbà tá wà ní al nínú àwọn tíra tá ń lò ń gbà yẹn ìgbà yẹn ẹ máa rí ihtilalu Palestine bí wọ́n ṣe gba ilẹ̀ Palestine àti ọ̀rọ̀ Salahuddin Al-Ayyubi sẹ́mẹ́tọ́ pẹ̀lú Salahuddin Al-Ayyubi Salahuddin Al-Ayyubi àwọn ikhwanu máa ń celebrate gan wọ́n bá yí pé muharriru ni wọ́n wà náà àwọn tó liberate ikhwan eh, kílẹ̀ ń pè Palestine kó tó di pé wọ́n tó tún Palestine gbà wọ́n mọ̀ sọ fún yín bó tafẹ́ lò níjọ kan tíra kìrọ́ àtún fún mi tíra kẹrọ àyẹn nígbà tí mo ń kà mo padà rí páwọn ìṣòwà ló kọ tíra yẹn so ibà nísìn nítorí pé wọ́n kọ́rọ́ náà wọ́n dẹ̀ fi rinlẹ̀ wípé nínú àwọn dáwà tó lálàáfíà kẹ́lì bá rò pé èèyàn gidi ni wọ́n dáwà Muhammadu Abdul Wahab sẹ̀pẹ́nu yóò dùn àti dáwà Hassanul Banna so ibà nísìn so ẹ̀yin ò ní mà àwọn gbàyẹ̀rẹ̀ àwọn nǹkan tó máa ń gbèsíyàn lára láwọn ìtàn kódà ó lè jẹ́ tíra kìrọ́à ó lè jẹ́ tíra kìtàbà ó lè jẹ́ tíra balagha ó lè jẹ́ tíra adab ó lè jẹ́ tíra ó ti bá yìí sìn wọ́n ma wá kí àwọn kankan tó yẹ pé yóò ma mú hamasa sí yín lára dé pé iná wọn pé ha ah, ah, wọ́n yí àwọn mùsùlùmí jẹ wọ́n ṣe kìíní kan àmásà ọmọ wẹ́yìn náà pé ah, bóla wọn ṣe fẹ́ lọ sí eh, Palestine bóla yìí gba aksọ padà bóla yìí gbogbo ẹ̀ tẹ́ bá ti rí pé aksọ aksọ aksọ ní tẹnumọ́ ẹ̀mọ̀ pé ìṣòwánù ni à ń ṣe aksọ dé à ń ṣe mọ̀tọ́hárọ̀ nítorí aksọ à ń sọ flag America, à ń ṣe kíní èmi ọmọ tẹ́ fẹ́ gbàmbi ẹ̀ ń sọ flag America. àwọn nǹkan tí ò múlá ká ìdání kí lẹ fẹ́ gbà níbi pẹ́ ń sọ flag America, èyí ò ń jẹ́ tàwíìdù tẹ́múra sí àbẹ́yìn jẹ́ ọ̀rọ̀ fíkì tẹ́múra sí àbẹ́lẹ̀ jẹ́ hifzul Qur'an tẹ́múra sí àbẹ́lẹ̀ jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́múra sí tẹ́mójútó ọ̀rọ̀ ẹ̀sìn yá ti alùmọ̀ tó fi di pé àásùn flag Amẹ́ríkà àásùn flag America lè ń bá káàkiri àgbà Palestine àgbà Palestine àgbà Aqsa àgbà Aqsa lẹ́ ń gbá káàkiri kò yí báyìí nísìn gbogbo àwọn kíní yẹn onílàpá ní tó jẹ́ kí n sọ eléyìí ni pé ẹ ò ní fura nígbà míì wípé wọ́n ti wọnú sílábọ̀sì mọ́ yín lọ́wọ́ nǹkan tó dẹ̀ fa òun náà ni pé ìgbà tí wọ́n lé wọn nígbà yẹn Saudi Arabia wà nínú àwọn ìlú tí wọ́n lọ so yí báyìí nísìn Kuwait wà nínú àwọn ìlú tán lọ Qatar wà nínú àwọn ìlú tán lọ so yí báyìí nísìn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fa wàhálà gan sí al'alamul islami náà nítorí àsìkò a mọ́lẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ 1948 àbí náà a lórí eléyìí báyìí rẹ̀ àwọn al-ikhwan muslimun wọ́n wá ní at-tanzimul khas wọ́n ní àwọn ètò kan tó jẹ́ ètò special tó wọ́n ṣe fún al-jama'atul ikhwan ilé tó yẹ sí tí nǹkan tí wọ́n ń ṣe ń gbà yẹn òun náà ni tekfirul hukuma wà dáúlà ká pé àwọn ìjọba ní kèfèrí àti ìlú ká dáúlà ní kèfèrí bákanáà ìgbà yẹn wọ́n ṣe istihlalu istihlalu damin nakroshi báṣà wọ́n ṣe lẹ́tọ̀ wípé ẹ̀jẹ̀ anakroshi báṣà torí ó ṣe aburú fáwọn ìṣwánu gan ẹ̀jẹ̀ rẹ̀ ti dẹ̀tọ́ fẹni tó bá láǹfààní àti pa táwọn ìṣwánu báyẹ̀ ń ṣe dìsìn náà nìyẹn kódà hukuma Saudi àwọn mọ́ ń kàfàrọ̀ ẹ̀ sẹ́yìn mọ́ nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí táwọn ìkhwánu pariwo nípa Khashoggi ọkùnrin tí wọ́n pa ní consulate ní ilẹ̀ Turkey yẹn ṣe bá ní sí ikhwan Muslimun fi dálẹ̀ Saudi káàkiri gan ṣe bá ní sí bá ṣe mọ́ ń ṣe nìyẹn wọ́n ó ṣe kí ni wọ́n dájúkọ ìjọba láti jẹ́ ni pé ah ìjọba nímọ̀ sí pípa journalist journalist ní eh, Khashoggi àbí so journalist ni so pé àwọn ni wọ́n pa nǹkankan sẹ́sìmọ̀ wípé sẹ́mọ̀ wípé Ikhwan ní ìṣèjọba Egypt à ìjọba Turkey sẹ́mọ̀ sá olórí ìjọba Turkey Ikhwan ni sẹ́mọ̀ àyè Ikhwan gidi ni kódà àwọn Ikhwan tilẹ̀ lọ ya fọ́tò pẹ̀lú ẹ̀ àwọn Ikhwan tèkó àwọn tí wọ́n ní àwọn òhètì wọn tọ́láwọn òhètì àwọn òhètì ẹ́ eh? wọ́n lọ ya fọ́tò pẹ̀lú àwọn ìjọba turkey ìkwánù gidi làwọn ìjọba turkey níjọba turkey lọ́wọ́lọ́wọ́ báyìí kò yí báyìí sí ṣùgbọ́n ṣe máa ń ṣe nìyẹn bidul hukuma against the government wọ́n kà fara dáúlà wọ́n pe ìlú ní kèfèrí wọ́n pe ìjọba ní kèfèrí wọ́n dẹ̀ àwọn èèyàn against the government làmítorí àsìkò mi lára àwọn kan ṣe ń gbà yẹn òun náà ni wọ́n ní ittifaq lórí pàwọn fẹ́ pa annakroshi basha bákanáà àwọn wọ́n jẹ́ muwadhafi alhukuma muwadhafi alhukuma àwọn òṣìṣẹ́ ìjọba ń gbà yẹn wọ́n kàfàrọ wọn báwọn sì fẹ́ pa wọn lọ́dọ̀ bá tí kò é ṣe gbogbo tí mo ń sọ ìkéésà yìí sọ ọ̀rọ̀ mú fọ́nà bàbúra àwọn ọ̀rọ̀ tó jáde direct látọ̀dọ̀ Sayyid Kutubu ni àwọn ọ̀rọ̀ tó jáde direct látọ̀dọ̀ Sayyid Kutubu ni tí ò sí iye méjì mẹ́ ẹ̀sì ma ń pẹ́ Sayyid Kutubu kan nínú àwọn olórí ìkwánu ńláńlá gidi gan ni kò yí báyìí nísìn nínú àwọn olórí ìkwánu ńláńlá gidi gan ni àwọn méjì náà ni wọ́n jẹ́ olórí tó ga jùlọ Hassan al-Banna Kutubu àwọn wọ̀nyẹn èèmọ̀ ni wọ́n dáadáa o gidi gan nínú ìfúwà ṣùgbọ́n àwọn eléyìí rẹ̀ méjèèjì mo sọ ìlapa wọn ní aburú nínú ìròrí khawarij ìròrí ìfúwà kò kéré láwùjọ wọn láwọn tíra tán kọ gan tó sọ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ naam nítorí àsìkò ká fi parí lálẹ́ yìí eléyìí báyìí rèé ìgbà tí ó di pé ìjọba fúnlẹ̀ mọ́ wọn gan tí wàhálà bá wọn gan ìgbà yẹn Hassan al ó ó sọ fún ìjọba wípé òun fẹ́ tanazala kúrò níbi anil amali siyasi lil hizbil pé òun fẹ́ kúrò níbi iṣẹ́ pé iṣẹ́ òṣèlú pé òun wá òun fẹ́ ṣe òun fẹ́ ṣòṣèlú òun fẹ́ òṣèlú òun fẹ́ kúrò ń bẹ̀ òun fẹ́ padà síbi al-amalu da'awi òun fẹ́ padà síbi iṣẹ́ dáwà tàbí kí àwọn ìjọba kí wọ́n fóun láàyè kóun jáde kúrò nínú ìlú òun fẹ́ jáde òun fẹ́ jìnà sí àwọn èèyàn lásìkò táwọn wí ṣùgbọ́n ìjọba ò ṣe kí ni ìjọba ò fún ní ìgbàláyè lórí eléyìí báyìí ìjọba òfun láyè àwọn ọmọ rẹ̀ àwọn ìyókù rẹ̀ wọ́n sá àwọn sákò ń lù wọn gbà fún Hassan al-Banna kó ṣe kí ni kóhun rí sálọ so gbogbo àwọn tẹ̀mfìmọ́tù tó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ó túká lásìkò yẹn wọ́n wá fi Hassan al-Banna ní kakalẹ̀ nínú lùmbà yẹn wàhálà ń ṣẹlẹ̀ sáwọn ìkúwànù gan lọ́wọ́ lásìkò táwọn yìí ṣẹ̀rí nígbà yìí rèé nígbà tí ó di 1949 tó di 1949 ìgbà yẹn òní wá pa Hassanul níwájú ilé rẹ̀ ni wọ́n ti pa Hassanul Banna nígbà yẹn so yíba yìí sìn wọ́n yí ìbọn fún lọ́pọ̀lọpọ̀ ó sì padà lọ sí hospital ní 1949 ṣẹ́rí lẹ́yìn yẹn eléyìí báyìí ó fa wàhálà gan tó pọ̀ kò yíba yìí sìn ó fa wàhálà tó pọ̀ so wọ́n kẹfín ipa Hassan al-Banna yìí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà yẹn àwọn ilẹ̀ ìkọwàánù àwọn kẹfin pé gọ́ọ̀mẹ́ntì ló pa Hassan al-Banna tí bá yìí sí àwọn mìí sọ wípé àwọn aihatun ajinabiya àwọn ìgbìmọ̀ kan tí ò kí ń ṣe tàràlú tó jẹ́ sí pé àwọn àtọ̀húnrìn wá kan lọ́wọ́ pa bí àwọn Amẹ́ríkà ni tí bá yìí sí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn yẹn lọ́wọ́ pa Hassan al-Banna oríṣiríṣi àwọn nǹkan awuyewuye ló tẹ̀lé ikú Hassan al-Banna ṣùgbọ́n lẹ́yìn ikú Hassan al-Banna yìí àwọn al-Ikhwan muslimun wọ́n tẹ̀síwájú kò yẹ bá rí sí fún bí ọdún mẹ́ta ni wọ́n fi ń bá ẹgbẹ́ yìí lọ láì ní murshid kankan torí Hassan al-Banna tó jẹ́ murshid wọn tó jẹ́ al-murshid al-aam tó jẹ́ ọ̀gá gbogbo àwọn al-Ikhwan lágbàáyé ó ti kú so ṣe rí láwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta tí láti 1949 tó fi di 1952 oríṣiríṣi àwọn ìwà ọ̀daràn ní àwọn Ikhwan Muslimun ní wọ́n wù ń bá yẹn kò yí báyìí sí so pàápàá jùlọ àwọn at-tanzimul khass li jama'ati al-Ikhwan àwọn ìgbìmọ̀ kan tó jẹ́ ìgbìmọ̀ ẹ̀sà fún àwọn Ikhwan Muslimun so àwọn ń bá àwọn iṣẹ́ kan lọ ala tariqati Ibn Ladin wa tanzimil qaida ọ̀nà tán gbà ló ń gbà yẹn ọ̀nà tí moladin àti àwọn alqaida máa ń lò láti fi operate ni àwọn alikhwanu máa ń lò ń gbà wọn òye báyìí nísìn so wọ́n kàn wá wọ́n pa àyàn wọ́n á dẹ̀ tó sá bí àwọn gorilla wọ̀ yẹn òye báyìí nísìn bá ṣe máa ń ṣe ń gbà yẹn yẹn bákan náà ń gbà yẹn wọ́n lè plánù pé èèyàn kan báyìí pàtó àwọn fẹ́ pa wọ́n á dẹ̀ wá wọ́n á dẹ̀ pa èèyàn yẹn wọ́n á dẹ̀ tó fara pamọ́ so bá ṣe ṣe lélẹ̀ so eléyìí báyìí òun ni bí alikhwan muslimun títí tó fi di pé Hassan Banna kú insha Allah ta'ala ibi ni mo fẹ́ ká dúró sí lálẹ́ torí mo fẹ́ ká dúró sí ibi tó lápẹẹrẹ insha Allah tó bá di eléyìí tó ń bọ̀ insha Allah a bẹ̀rẹ̀ láti bí manahijul murshidi kí ni ìlànà àwọn al-Ikhwan muslimun gan pàápàá jùlọ àwọn olórí àwọn al-Ikhwan kí ni ìlànà wọn báwo la fẹ́ gbọ́yé ibi ilẹ̀ ti wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan espf mọ̀ pé káì àṣẹ irú ẹni tí bá ti ń ṣerú nǹkan báyìí tá a bá ti lè ń bá rú lànà báyìí lọ́dọ̀ rẹ̀ ìṣúwá nínú tó lábẹ́ manahijul murshidin ní ibẹ̀ láti rí eré báyìí al-murshidul awwal al alákọ̀ọ́kọ́ tó ikhwan muslimun Hasan al-Banna orí ẹ̀ láti bẹ̀rẹ̀ kátó àwọn bẹ̀rẹ̀ sí mú àwọn tó tẹ̀lé tó tẹ̀lé bá ṣe ń ikhwan muslimun gẹ́gẹ́ àtàwọn manahiju wọn ọgọ́lọ̀bà ní kákúrà ń kí sọ wa kúrò níbi aburú àwọn ẹgbẹ́ yìí àwọn ẹgbẹ́ kan tó jẹ́ sí wípé wọ́n máa ń fara jọ alùsùnà ẹgbẹ́ mo sì máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà tí ó bá ń sìn so ilé tó yẹ́ pé ó mú àwọn èèyàn tí jamaa inshallah àgbà fi sabilillah